وسيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد امتن الله تعالى على عباده بنعمة الأولاد قال الله تعالى والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا والأنبياء الذين هم خير الخلق أورد القرآن في أماكن كثيرة حالات وجزءا من أدعيتهم إلى ربهم سائلين المولى تعالى أن يمن عليهم بنعمة الأولاد فقد قال إبراهيم عليه الصلاة والسلام رب هب لي من الصالحين وما جاء في دعاء زكريا لا يزال في حسبان كل واحد منا قال تعالى وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين بارك الله لي ولكم في القرآن العظيم هذا وقف الله بابا تولى رجع ọba kan ṣoṣo tí ò sírú ẹ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ ga alladhi lam yalid wa lam yulad ọba tí ò bí ma tẹ́nìkan ò bí torí ké bíbẹ tiẹ̀ àìsí ò síwájú ẹ̀ bíbẹ tiẹ̀ àìsí ò ní pẹ̀kùn ẹ̀

kódà bí yẹn bá lóun súnmọ́ ọlọ́run òun bá jẹ́ ni ọlọ́run kò lè jẹ́ ni ọlọ́run tó àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ọba ọba tó ní ààyè tó ti mọ́rọ̀ wá nípa ike wọn tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run Ibrahim alayhi salatu wa salam tọrọ ọmọ ó ní habili mina ilé ọlọ́run mi nínú àwọn ọmọ rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ fẹ́mi náà wọn ọlọ́run bá ti anábì wa Zakariya ó náà ní kó ń kú láyé lọ kù sílẹ̀dẹ̀ tó wọ́n jáde láyé kò sí sọ́mà ọ tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run ìtútù ojú lọ́mà tí ẹ nínú àrà tó tóbi tí ọlọ́run bọ́ ọba tó láàrín tó fi sínú al wípé gbogbo àwọn anábì ọlọ́run ọlọ́ni wàrúsùlá ń kọlù kọsọ̀sùnáhùn aláìkà min qablu wàrúsùlá lámìnà kọsọ̀sùn aláìkà ọlọ́ni ń bẹ̀ẹ́nu àwọn aránṣẹ́ ọlọ́run tá a ti sọ̀tàn wọn fún ọ ń bẹ̀ẹ́nu wọn tá a sọ̀tàn nípa wọn fún ọ àwọn ànábì ọlọ́run bá pọ̀ ìmí ń bẹ tá ànábì wa Muhammad sallallahu alayhi wa 25 yìí

mẹ́ta sẹ́yìn òun náà ni àjọṣepọ̀ wo ló wà láàárín àwọn ànábì ọlọ́run tó ti lọ àtàwọn ọmọ wọn níbo ló sì já sí a ti fún alákọ̀ọ́júwe ànábì ọlọ́run tó máa rẹ̀ ọ̀gbọ́rọ̀ sí lẹ́nu níbo ló já sí a ti fún alákọ̀ọ́júwe ànábì ọlọ́run tó máa rẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu níbo ló já sí ṣe ìwárí méjèèjì àtẹ̀ntọ́jọ́rọ̀ sí bàbá lẹ́nu àtẹntí ọ̀gbọ́rọ̀ sí bàbá lẹ́nu nínú ọmọ ànábì ọlọ́run ọlọ́run kó méjèèjì papọ̀ síbì kan ọlọ́run bá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ Al-Qur'an pípọ̀ náà bá délé ká sí Suratul Maida kò dìnnà ń pọ̀ wọ́ lọ́wà ọlọ́run ní ká nẹ́bí ọkà fún wa nípa àwọn ọmọ ádámà méjì anábí wa ádámà aléyìí sọ́látù wàsálà òun làkọ́kọ́ èèyàn ìgbà tó lọ́wọ́ bọ́ dá òun ọkùnrin àtobìnrin wọn ọlọ́run fi ọwọ́ rẹ̀ dá fún ara rẹ̀ ní ọlọ́run fi ọwọ́ ara rẹ̀ mọ́ ara tọ́lọ́wọ́ bá ṣe fún ara àkàsí àkàyẹ tọ́lọ̀ ń ṣe fún ànábì wa ádámù aléyìí sọ́látù wọ̀sálàm ìgbà tọ́lọ̀ wá dá tán ọta ara rẹ̀ ọdáyàwó ẹ̀ ọta ara rẹ̀ dáyàwó ẹ̀ nígbà táwọn méjèèjì tí wọ́n wá kọsẹ̀ níbi tọ́lọ̀ fi wọ́n jẹ́ pé kí wọ́n máa gbádùn tí wọ́n ṣàtìṣe ọlọ́run bọba tọ́lọ̀ àrẹ́gá ní kí wọ́n jáde kúrò láti jẹ́nà kí wọ́n wá ń rẹ̀ sí nínú àwọn ọmọ wọn ọmọ méjì kan wá ń bẹ ń bẹ tọ́lọ̀ ń sọ̀tàn ìfún wa ní Al-Qur'an táà bá ní tàfàṣílù ìtànyẹ wọn láàmà sọ bóyá kó tó àdáàmà ṣe tílé yóò fi dénù ṣùgbọ́n ẹ̀kọ́ ibẹ̀ tọ́jọ mọ́rù nǹkan táà ń bára wá sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ onímọ̀fẹ́ fàyọ̀ kọ́lọ̀ ní ó ṣe wá láǹfààní ọlọ́wọ́ bá gẹ́gán lọ́sọ̀fà nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní wátìlú alayhim kàá fún wa nábà àbínáyì ádámà ọmọ ádámà méjì bil haqqi ìṣẹ̀lẹ̀ òdodo ní kìí ṣe tí ẹ̀mọ́ rò pé sórí bí àbílẹ̀ rí bẹ́ kìí sàálọ́ kìí sọ̀rọ̀ ọyán níbo kìí sọ̀rọ̀ jàpá kìí sọ̀rọ̀ ìtàn náà wí aláwíyé kìí sí ga wátìlú aléhìn nába àbínáyì ádámà bilhaqqa gbogbo àwọn amátà mẹ́bí náà ká gbọ́ dáadáa gbogbo àwọn bàbá tà mẹ́bí náà ẹjá gbọ́ dáadáa bàbá bí ọmọ ọmọ méjì tọ́jọ́ ma bàbá kan tọ́yìsí wọn ọwá takora wọn níbi nǹkankan ìtẹ́lẹ̀ fẹ́ àti ìtẹ́lẹ̀ fẹ́ wọn gẹ́gẹ́ bó ti jẹ́ kí ó àwọn ọmọ táwà náà kójọ ó lè má títí wọ́n ti forí wọn ìfẹ́ wọn náà lè forí wọn láwọn ibìkan kódà àwa àtọmọ ìfẹ́ àwa àtọmọ lè forí wọn nígbà bá wò nǹkan báyìí la fẹ́ fọmọ tó bá rí bẹ́ẹ̀ ọdún wò láájá sí kí lọ́nà ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bá àwọn àfọ́ onítà sí àtàwọn onítà ní sọ in tí ń wù ẹ̀gbọ́n ń wù àbúrò ibi tí bàbá àwọn wá tí ó sì fún wa ní kí eléyìí ní kí wọ́n mú eléyìí ní kí wọ́n mú kọ̀ tẹ́ wọn lọ́rùn eléyìí tó wọlé òun ń ṣiṣẹ́ ìwọ ń dáko nínú ẹran tí ẹ fà kankalẹ̀ nínú èrè oko ti ẹ gbé nǹkankan kalẹ̀ ẹ̀yin méjèèjì ẹwà àjọbẹ̀ lọ ẹni ọlọ́wọ́ ọba tó láàrẹ jábá ní kí iná ó sọ kalẹ̀ láti sánmà kọ́ jẹ tí ẹ, in tó ń fẹ́ láṣẹ́bà ajẹ́pẹ̀tì ọba ṣẹ́rí nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ jẹ́ mú ń bẹ̀ yẹn ń ń bàbá wọn yóò parí ìjà fọ́mà wọ́n wá ní ẹ̀yin ọmọ méjèèjì ẹkọ́jọ́ yín lọ wájú ọlọ́run ẹjẹ́ tuntun sọ bóyá àgbọ̀mí yé dáadáa ọmọ méjì àìgbọ́rọ̀ ẹni yé ń bẹ láàrin wọn bàbá kan náà ló bí wọn bàbá wọn wá gáìdì wọn yóò wá tọ́ wọn sọ́nà kò wọ́n yí pé ní ń bá ti sọ́nà rárá tẹ́bí mi mo bí wọ̀ mi mo bí wọ̀ náà

anábì Ibrahim mò ń tẹ̀ ìtò òun sọ fọ́mọ ní kí ọlọ́ọ̀ni dúnbù ẹ̀ kí n pa ọmọ ṣìgbà ọmọ gbà òun náà sọ ọmọ ẹ mọ́lọ́hun ọmọ ẹ yarí òun parún tẹ̀ ọmọ ilé anábì Ibrahim sọ mọ́lọ́hun ọlọ́run fi falama asilama àti bàbá àtọmọ lọ́gbà fọ́lọ́hun ṣé bẹ́ẹ̀ làwa ṣe rí ṣé àwa gbà fọ́lọ́hun sáàrin ẹ̀dàkùn torí ìtọ́lọ́run ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò mọ̀ ń yóò rò pé òun kéré ní kò ní látara ayókè yóò rò pé èrò ń gbé òun lórí ọmọ ń jọ kò ní mà pé èrò ń jọ lórí ọmọ òun pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ọlọ́run àbá àbá àyàn láyé tí ò sí ìbímọ dìsù àbá àkọ́kọ́ wọ́n jọjọ bá wa ní ọjọ́ bí a tí wọ́n sí má ẹjá sí mẹ̀dọ̀ ẹjá mọ̀ ara wa wájú ọlọ́run ẹjẹ̀já tí ó jẹ́ pé ìpìlẹ̀ ni sísọ ọmọ wa ọlọ́run tó wá ṣe kọ́ńgẹ́ بعض الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أدوك فلون كاتي قولون قلوبان سنلا نبي محمد صلى الله عليه وآله وسلم

ọlọ́run ní fàtẹ̀kú bílà min ahadihima wà lámú yóò tàkọ bá lómìnà àfà ọlọ́run ní ọ̀kan nínú wọn àgbàtì ẹlẹ́ẹ̀kejì nínú wọn àwọn ọlọ́run ọba ọba tó láàrin ga àgbàtì tó ti síwájú wa eléyìí ìwọ tọ́lọ̀ ń gba ti ẹ̀hùn ìdájọ́ tọ́lọ̀ mú wà wọ̀n tẹ́ lọ́rùn ní pa ọ̀nà kàkà bẹ́ẹ̀ bàbá ti darí wọn rí ọmọ yarí ẹjẹ́ àgbìyànjú ká ṣe ti wá fọ́mọ ọlọ́run níjọ́ máa wọ́ sọnù o ọlọ́run ní jẹ́ àwọn àṣà gbọ́mọgbọ́mọ ọlọ́run ní jẹ́ wọ́n gbé wa lọ́mọ o bá a bá ṣiṣẹ́ tá a bá ti gbìyànjú láti ṣètò ọlọ́run lórí ọmọ bọ́lọ́run mọ́ bá lóun fẹ́ ya nǹkan míì orí ibu rẹ̀ ò ní bá wa yọ̀dà ṣe ọlọ́run ní dábí máa jó sórí ibu

bẹ́yìn àbá lòun ń ṣe dáadáa fọ́lọ́run ọlọ́run ò ní tí ó fi ṣe àyàfi tó bá jẹ́ pọ́pá ọlọ́run lókun tí ọlọ́run ọba gbá tèmi kò gbá tiẹ̀ ó yẹ kó ọmọ kí ò sí payọ ọlọ́run lẹ́mìí ẹ̀ torí wípé decision bàbá rẹ̀ gangan ní ìpìlẹ̀ kó tó di pa akọ́rọ̀ lọ ọlọ́run ó yẹ kó o ti gbà wípé ńgbà bàbá ti ní táwọn fẹ́ mọ́ dáńgbà náà torí bàbá tó jà nẹ́bí ni kìí ṣe tí ó darí ọmọ síbi tí ọ̀dà ẹni ọba wọn lọ́lọ́wọ́ bá gbà nǹkan lọ́wọ́ rẹ̀ onílẹ̀yìn bá sọ́ta ìláyà ìyádàkàlì takọ̀túlà ni tọ́ ọba ní ọwọ́ ọkú lọ́ tẹ̀sí mi tètè ṣùgbọ́n máa ánàbì bá ṣe fi ìyádìyà ìlẹ́kàlì akọ̀túlà èmi ò ní tẹ́wọ́ pé wọ́n pààyàn sí ọ torí pé ní àkọ́fùnlọ́ àrọ́bàlẹ̀ alàmì èmi pààyàn ọlọ́run ní dákùn torí tọ́lọ́run ẹ àwọn ọmọ wa lórí ìpààyàn ọlọ́run

ẹwò rí kúrò ẹwò dáadáa jábáwò yẹn ṣe ogbẹ́ ní ó bá ka ní ìsì nínú wáàrin kẹ̀kẹ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìsì ní nàìjíríà nǹkan burú ni ọmọ tí a ní yunifásitì tó wáyé ọ̀mùtí tó ya mọ́tò tó sì jẹ́ pé odidi ọ̀gá iléeṣẹ́ kan ńlá tí ń bọ́ àìmọye èèyàn ó sì gún ní ìkápá kí lọ́ dà wọ́n pọ̀ sí náà ìmọ̀kùmọ̀ ni wọ́n lọ́

níta àwọn àwọn yìí máa pọ̀ ọlọ́run ní pàtó wà á ti là owó náà sòwò tó ti là àhíhì fàkọ̀tàyà ẹ̀mí rẹ̀ nítorí dín róbó fún nítorí ṣe lọ́ṣọ̀ fún ní wípé ọmọ ayé ọ̀hún bó ti ẹ̀ jẹ́ pé bàbá kan ìyá kan náà ló bí àwọn òun sì ẹ̀mí ẹ̀ ló fún ó sì pa nítorí pé kò ṣetán àti tẹríba fọ́lọ̀ gbogbo ọ̀ràn táwọn èèyàn máa ń dá sí ìbẹ̀lẹ̀ ayé pátápátá abẹ́ àìtẹríba fọ́lọ̀ ọ̀bá lọ́wà

èkejì rẹ̀ pa òun dolóríire ọmọ kejì kò gbọ́rọ̀ sí bàbá lẹ́nu kò gbọ́rọ̀ sọ́lọ́wọ́n bọ́ ọba tọ́lá rẹ̀ ga lẹ́nu ọpa èkejì ẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa ní láti tọ́ tó ti pàun gbogbo èèyàn tí wọ́n bá pa lórí ilẹ̀ tàwà tí ó fi dọjọ́ alkiyama yóò máa gba commission ẹ̀sẹ̀ lórí wọn ní ìrọ̀pá àgbọ̀n tí mo sọ yé ẹni tó pààyàn jọun torí anáṣọ́lá aléwà aléwàṣẹ́ ó nílé ẹnàwó awọlù man sannel kọtla torí pé pé yàn máa dá súnà pàyàn ẹlẹ̀ sórí ilé ayé olóbẹ̀rẹ̀ súnà àti ẹ̀tọ́ dáyé nù súnà mi máa pàyàn olóbẹ̀rẹ̀ ìjẹ́ lọ́fà tó jẹ́ pé ń gbà tó náà pàtẹ́ kọ̀mọ́ bí ó ti sín ọpàtẹ́ wá wọ́n lè kọ́ máa fẹ́sẹ̀ wálẹ̀ léyìn orí yahú kẹ́yífà yùwárí south africa tọ́rọ ma ya rẹ̀ tó kún ẹni ọlọ́run ni ọlọ́run ọ̀fẹ́ jọ jẹ́ pé àwọn ẹranko àbìgbà ní ọmọ jẹ́ òkun rẹ̀ jẹ́ ọlọ́run fẹ́ pọnlé pé pàámá lọ́rí wíkẹ́ ní oúnjẹ ń gbẹ́lẹ̀ bí wọn ní oúnjẹ gbẹ́lẹ̀ nu wọn náà bó mẹ́lẹ̀ ọlọ́run tó pọ̀ wọn lé òun sì sórí rẹ̀ ṣùgbọ́n wọ́n tọ́ ọ̀pààyàn yìí tí àlẹ́kìyà mọ́ ó fi di ẹjá ní ò láàájí láwọn èèyàn pa ní ẹwà wájúrú commission commission commission tí ó dàbà ń dàlkì ámà ẹ̀dàkùn sórí ibú kan tó bá wọn ọlọ́mọdé àbá wọn ṣe ẹ̀dàkùn torí tọ́lọ́wọ̀n ẹ̀yẹ rúṣin ọlọ́run tá bẹ́ ń bì ẹ jẹ́ á rí àwọn ọmọ wa lórí ìgbàfà fún ìfẹ́ ọlọ́run pẹ̀lú pàwàgán náà rẹ̀ spẹ́ẹ̀tì ìtọ́lọ̀mfẹ́ káà náà mọ̀ ìgbé ọ̀rùn fọ́jọ́ mú tilẹ̀ ká máa sọ bó ṣe wùlẹ̀ kí ní ọmọ bí wa tó bá ti di pé ọlọ́run bí ànábì wí oòrùn á jáde mi ò jẹ́ ṣe nǹkan kan mọ́ káwà lè bẹ́ẹ̀ sọ fọ́mọ náà bẹ́ẹ̀ bí wọn náà mọ̀ pé tó bá ti dìbà yìí jẹ́sọ̀ nǹkan kan mọ́ kí ló mú wọn máa sọ̀rọ̀ níbi tẹ́mi bàbá rẹ̀ ò ti sọ̀rọ̀ kí ló mú wọn máa ní choice níbi tẹ́mi tí mo bí ò ti ní choice ẹjá fi payọ ọlọ́run ẹjá fi rí ọmọ ẹjá gbìyànjú ẹjá wa náà payọ ọlọ́run káwọn ọmọ wa náà lè payọ ọlọ́run àwọn ọmọ wa ọlọ́run níjà sọ fún wọn ọlọ́run ọba ní wo ẹ̀dá ọlọ́run owó wò wá ọlọ́run ọba ní wo ẹ̀dá yóò bá wu àwọn ọmọ wa yóò sì fi aṣọ kọ̀ǹgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir wa bihi